an yabi'a hadirun li badin wala tanajashu wala yabi'a rajulu ala bay'i akhihi wala yakhtubu ala khitbati akhihi wala tas'al al-mar'atu talaqa ukhtiha litakfa ma fi inahiha babu riba wa sarf عن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب ربا إلا هاء وهاء والفضة بالفضة ربا إلا هاء وهاء والبر بالبر ربا إلا هاء وهاء والشعير بالشعير ربا إلا هاء وهاء وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تبيع الذهب بالذهب إلا مثلا بمثل ولا تشف ولا تشف بعضها على بعض ولا تبيع الورق ولا تبيع الورق بالورق بالورق إلا مثل بمثل ولا تشفوا بعضها على بعض ولا تبيعوا منها غائبا بناجز وفي لفظ إلا يدا بيد وفي لفظ إلا وزنا بوزن مثلا بمثل سواء بسواء عن أبي هريرة رضي الله عنه قال نه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يبيع حاضر لباد ولا تناجشوا ولا يبع الرجل على بيع أخيه ولا يخطب على خطبة أخيه ولا تسأل المرأة طلاق أختها لتكفأ ما في إنائها hadithu alakọ̀kọ́ lónìí òní hadithu ti abu hurairah radiyallahu anhu tọgbà wàlá tọdọ anabuwa muhammad sallallahu alayhi wa sallam léyìí tí ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ èyí tó jẹ mọ́ báàbù tá à ń bá bọ̀ nípa títà ríra ọjà ńbẹ nù hadithi yìí kódà ojú ọ̀nà míì tí o tiẹ̀ ní í ṣe pẹ̀lú títà ríra ọjà hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam yìí náà tún kó sínú tí ń jẹ́ kọ́ fún wa abu huraira ni naha rasulullahi sallallahu alaihi wasallam ayyabi'a hadirun libad òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kọ́ máa bá ọkọ̀ ó ṣe léèwọ̀ kí ara lé ọmọ bára oko tajà mo rò pé a ti ṣàlàyé lórí eléyìí nínú àwọn àhàdíìfì tó kọjá lọ àmọ́ fáǹfà ni ẹni tí ó sí ń bẹ̀ ń gbà náà ní kúkúrú ọ̀rọ̀ ní látọ̀dọ̀ anábùa muhammad sallallahu alaihi wa sallam anabi kọ ó ṣe é léèwọ̀ kára ara ilé ọmọ ṣe kínní máa bára oko tajà àwa ṣàlàyé pé ìtumọ̀ hadithu yìí ká má fi sí gbọ́ òun ni pé bẹ́ẹ̀yàn bá ń lọ dènà de àwọn ará oko kí wọ́n má bàa mọ èlò ni wọ́n ń ta ọjà àwọn tí wọ́n ń kó bọ̀ kó ipò òun ni ọ̀ wá dá wọn lọ́nà yọ wà fẹnu tẹ́ńbẹ́lú rẹ̀ fún wọn pé a ah, pé irú ọjà yìí kọjá kọ̀sẹ́ni jẹ́ ọ̀rà lọ́wọ́ yín tọ́ bẹ́ẹ̀ mi ọba kan bá yín gbàdé gbogbo orú àwọn nǹkan báwọn tí ó jẹ́ ìṣèjàmbá fáró oko ẹni àbí kó ṣe pé ìṣèjàmbá aráàlú bẹ́ẹ̀ bá lọ pàdé èèyàn ní ọ̀nà alápá àbí nkankan pé ẹ ti kọjá wọlé ẹ ti kó wọlé ẹ ní sùúrù kí ló dé ẹ sá ní ńgbà tí wọn bá rí mọ́ iye tẹ bá fẹ́ ta lẹ́ ta gbogbo yìí náà da àyẹ̀bí àbáhàbẹ̀rún lè bá a ní kúkúrú àti sàlàyé lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ káfí lè lọ bí ètò kùnú hadith. wàlá tanajashu aráńtà nàbì sallallahu alayhi wa sallam tó ṣe léèwọ̀ níbi títà ríra ọjà òun ni ta ń pè ní atanajushu wàlá tanajashu ànábì léèwọ̀ ni kí la ń pè ní tanajushu òun ni ọgbọ́n kọ́gbọ́n táwọn kan rò pa gbọ́n látàrí ànábì wọn ti ń dán wò sallallahu alayhi wa sallam òun ló fi yẹ lànábì fi dá kọ ẹ pé ọ̀dà gbogbo ẹni irú ẹ bá tún wá kú lọ́wọ́ rẹ̀ lónìí náà kó fura síra rẹ̀ bọ́ bá jẹ́ mùsùlùmí òdodo àti ń sọ fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà pé ìsìláàmù tá a wà nú ẹ̀ yìí kọ́ mọ́ lórí ìrun àtàwẹ̀ nìkan o ọlọ́run tó ní o kírun tó ní o gbààwẹ̀ tó ní o yọ zaka tó ní o lọ hajj òun náà ló nírú òwò yìí ló lè ṣe irú eléyìí ò gbọ́dọ̀ débẹ̀ kò sí yàtọ̀ nínú gbogbo ẹ̀ àfi ká tẹ̀lé alukurani gbọ́lọ́ntì ní odokolu fi silmi káfatan ẹ̀yìn ọba wọnú isilamu àtòrí àtọrun àtẹsẹ̀ lèyàn máa fi wọnú ẹ̀sìn ọ̀la yìí kọ́lọ́n kó ṣe ń rọrùn bẹ́ẹ̀ fún wa àmọ́ ìrun nìkan làwọn máa kí àní wá di kíni halali téèyàn jẹ kíni haramu irú ọjà wo lèèyàn lè ta irú èwo ni ò lè ta èèyàn kì í ṣe mùsùlùmí gidi nípa báyìí àtànájúṣù òun ni àfa àlámọyìn fẹ́ ta ọjà iye ọjà yìí bóyá kò ju bíi one thousand naira lọ lápèjúwe. La káfọ́ ò ti wá ní ẹnìkan bígbà téèyàn pílánì pé tọ́ba ti rẹ́ nìkan ti ń yọ owó rẹ o wọn náà wá bígbà tí ọ̀fẹ́ rà ní ń jẹ́ tànà jùṣùnà ẹni ọba wa ẹni tó wá fẹ́ rà yìí ọjà tí ó pé ní lódodo kò ju one thousand lọ bóun bá wa débẹ̀ one thousand one ni ọkọ̀ pé sẹ́ta kínní one thousand one ẹni ó dúró náà mọ̀ wá pé ah, àbí àsọjà yìí ju iye tí ń pè lọ yọ wà sáré san one thousand one gbogbo ntọ́ba jọ bẹ́ẹ̀ ìwọ ni ntẹ̀yìn bá ọlọ́jà tí ń bá ń pé kẹ́nìkan máa wá náà wò ní sojú ẹni tó fẹ́ rà tóun ò sì fẹ́ rà àmọ́ láti lè sọ ọ́ di ntọ́ wọn mẹ́ni ó fẹ́ rà lọ́wọ́ ntí wọ́n ń pè ń tà náà jùṣù nù látàrí anabu muhammad sallallahu alaihi wa sallam la nabi ti kọ́ kọ́ dáa àwọn àlùfáà wa ṣe ìfọ́síwẹ́wẹ́ tànájúṣù débi pé kódò lè tún wá nídàkejì tànájúṣù náà ni ìdàkejì ni pé kó ṣe pé ni wọ́n fẹ́ rajà náà níṣẹ́ bú ìmbẹ́lọ́wọ́ rẹ̀ òun náà ni ọwọ́ pé bọ́ba ti rí ohun tóun dúró ní ṣọ́ọ̀bù ya kínní ọwọ́ awọ ọwọ́ sọ pé a ah, eight hundred wọ́n ta kínní ní ní ọjà tuntun lánàá o sì mọ̀ pé rọ́ọ̀nì ọ̀fẹ́ rà àmọ́ ọ̀fẹ́ ba ọjà jẹ́ mọ́ ọlọ́jà lọ́wọ́ ẹ wo gbogbo nǹkan táwọn ọmọ fojú kékeré wò pé kí ló tún kan sẹ̀rí àmì eléyìí ọkàn ìsìláàmù ẹsẹ̀ sìn ọ̀kan tọ́lọ́run ọ̀kan tayé àtayé àtọ̀run ọlọ́run lónìí òun ní ìsìláàmù fi ṣètò gbogbo ìgbésí ayé wa ẹ gbogbo àwọn nǹkan kéékèèké ọlọ́lọ́mọ yìí gbàtẹ́ lómi ti kó sí i àmọ́ ibi tí islam dá sí ni pé gbogbo yìí tó ti kó sí tó ti mọ̀ ọ́n ọlọ́run ló wọ́n yà á fi rẹ̀ níjọ́ tó bá ti gbọ́ tó rẹ́dí àti tẹ̀lé tó ọlọ́run àti tànẹ́bí ọlọ́run ní máa wulẹ̀ banújẹ́ mọ́ lórí ní tó ti lọ sẹ́rí pé islam rọrùn púpọ̀ òní kéèyàn ọmọ pé ah àdúrú ń táwa yìí ti dánwò ń bi títà ríra yìí kò burú nígbà tó lọ́n ti ní ọmọ bẹ́kẹ́mi ọ wà lọ́rùn rẹ tó fi mọ́ ni àǹfààní sì ń bẹ fún ọ kò túbà lọ́dọ̀ ọlọ́run kọ́ ọmọ wa débi ẹ̀sẹ̀ mọ́ ní wala tana tànájàṣu anabi ní ntọ́ba jọbẹ́ sallallahu alaihi wasallam ìmọ̀ látọ̀dọ̀ ẹni tí ń tajà ni àbí látọ̀dọ̀ ẹni tí ń ra ọjà ni gbogbo ntí ọ̀sà fi di pé à ń pe ọjà níye tó tó àbí iye tí ò tó láti lè ṣàkóbá fún ẹni tó fẹ́ rà àbẹ́ni tó fẹ́ tà amúnú ṣẹ̀ríà Islam èèwọ̀ ni. nínú àwọn ọ̀ràn tànájúṣu nu táwọn àlùfáà jẹ́ òye wa pé ó súnmọ́ tànà júṣù kéyìn ó jìnà sí o ìpolówó ọjà kókú dórógbó ntí ò sí ń bí ọjà ká advertisement ọmọ sọ fún wa pé nbẹ́nbẹ́ ká bá a lè rà á kọ́ bá a mú àwọn aṣọ kan tí wọ́n ti fọ̀ tó ti mọ́ ọlọ́run lọ́mọ yìí gba wọ́n fọ̀ wọ́n wàá gbé sórí tẹlifíṣàn wọ́n wàá fi bọ́nú. No ọ̀sẹ̀ kan lẹ́ẹ̀kan pé ó sì ti mọ́ náà nù ńgbà wọ́n bá wá rà tán wọ́n náà wà fi bọ́ wá rí i pé àkè mọ́bẹ̀ o kọ̀ bá a múnú sẹ̀ríà gbogbo ń tẹ̀yìn ọba fi tàn yàn san owó tí ò yẹ kọ́ san kọ̀ bá a mú nípa báyìí ẹ dákun mùsùlùmí gbọ́dọ̀ yàtọ̀ ń gbogbo ṣe sí kọ́dà ń tọ́ jẹ́ ń tó mú náà yọ jẹ́ halali kọ́lọ́n kó ṣe ń rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa anabi sallallahu alaihi wasallam tún ní wala yabi'u rajulu ala bai'i akhihi ọjà tẹ́nìkan ti kówó lé ìwọ gbọ́dọ̀ tún nà mọ́ anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam la yabi'u rajulu ala bai'i akhihi ọjà tí ẹnìkan tó ti kówó lé àbí ti rà ìwọ gbọ́dọ̀ tún ṣe kínní ìwọ tún nàró ọjà bẹ́ẹ̀ mọ́ o níbí yìí ntí ó jà gbọ́ yé dáadáa ó wáyé nu hadithu jábẹ́rù ta kà ń jẹjọ àti kà nu hadithu jábẹ́rù pé èèyàn lè tajà ó lè rajà kó sì má ti sanwó àbí ó ṣẹlẹ̀ nu hadithu jábẹ́rù bẹ́ẹ̀ káwa lò pẹ̀lú hadithi yìí ó gbọ́ pé ìyá alámọ̀yìn àbí bàbá ẹnìkan wọ́n tajà fúnra wọn àmọ́ kì í sanwó nínú ṣẹ̀ríà ìsìláàmù ọjà òun ti ṣe kínni ó ti parí ìwọ gbọ́dọ̀ tún wá lọ pé ńgbọ gbọ pé ọtí gbọ́ pé kò kú ti sanwó fún yín hun ẹlẹta mọ iye báyìí lèmi ò fi kún anabi ló wí bẹ́ẹ̀ pọ gbọ́dọ̀ dán wò sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá jẹ́ mùsùlùmí gidi irú eléyìí gbọ́dọ̀ kú lọ́rọ̀ rẹ̀ gbogbo ọ̀nà tí yẹn bá ń gbà sírú ẹ̀ la yabi'u rajulu ala bay'i akhi ọjà tó ọmọ ìyá rẹ bá ti rà ọmọ ìyá rẹ ń bí kò túmọ̀ wọn jọ bí yín ìyá àti bàbá kan gbogbo mùsùlùmí lọmọ ìyá ara wa gbogbo ọjà tí ẹnìkan bá ti rà ìmọ̀ ó ti sanwó kò tí ì sanwó kọ́dà gbọ́ yínú hadith jábìrù pé èèyàn lè ti tajà kó ti rajà kó sì má ti gba ọjà abẹ́ rí bẹ́ẹ̀ torí pé anabi dé Madina kí jábìrù tó wá fa rànkúnmí fún sallallahu alayhi wa sallam bírú ẹ̀ náà bá wáyé wọ́n má wàá pín wọn kú tí ì gbé ọjà tó lóun náà rà fún ẹbí mọ́tò tí wọ́n láwọn ta fún náà ló sì wà lọ́dọ̀ ẹni tó fẹ́ ta òun èmi ọ̀rọ̀ àjù bẹ́ẹ̀ lọ kọ̀ bá a mọ́ bí wọn bá ti lè sàdéhùn n ta pè ní al-ijabu wal-qabul ń ta fún ọ níye báyìí a ah, mo ti rà á kọ́dà bí ọjà ò tí ì kú lọ́dọ̀ ẹni ó tà á kọ́dà bẹ́ẹ̀ ni ọ̀rajà ò tí ì ṣe kínní tí ò tí ì sanwó ṣẹ̀ríà nírú ọjà bẹ́ẹ̀ ó ti parí la yabi'u ar-rajulu ala bay'i akhi èèyàn gbọ́dọ̀ tún wá jẹ́ pé irú ọjà òun ni wọ́n máa ná mọ́ èèwọ̀ ni wala yakhtubu ala khutbati akhihi ẹwà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam mo ní kọ́dà kì í sọ̀rọ̀ ọjà títà nìkan làdíìsì alákọ̀ọ́kọ́ yìí bá wí ẹ̀tún gbọ́ntà nẹ́bi wí anabiwa muhammad sallallahu alayhi wa sallam oni gbogbo ntí o ní jẹ́ kí àlàáfíà ọjọba ń lù ú tá a máa lera wa kí máa pé ó ṣe báyìí fún mi èmi náà gbẹ̀sán gbogbo ẹ̀ la nẹ́bi ń kìlọ̀ fún wa yìí kára òkò ma kára alẹ́ ọmọ lọ dárò òkò lọ́nà torí pé bá a bá padà discover pé sóun ló ṣerú jàmbá yìí àwa náà ọmọ iwájọ́ táwa náà ó ṣe jàǹbá fún ntí ọjà yóò rojú tu náà ẹ wọlé yìí anabi sallallahu alayhi wa sallam ní la yakhtubu ar-rajulu ala khutbati akhihi. ìyàwó tẹnìkan ti ń fẹ́ ìwọ gbọ́dọ̀ tún kó wù ọmọ. sẹ́wọ̀n kí wọ́n bá yẹ pé ìyàwó ti ń bẹ́ ń lé ni tó ti fẹ́ sílé èyí ń ọ̀ràn ńlá ni èyí ń ká dìísì ń wí o ìyàwó ojú ọ̀nà náà là dìísì ń wí ọ gbọ́dọ̀ èèwọ̀ ni kéèyàn máa lọ pé wọn fẹ́ adélébọ̀ tí ń bẹ nílé ọkọ kan tí ó sì ti kọ ìwọ ọ gbọ́dọ̀ máa bá wọn jáwé gbogbo rándanrandan tó kún ayé lónìí obìnrin olóbìnrin ń bẹ nílé ọkọ rẹ̀ ọkùnrin kan ní ọwọ́ afún lówó òwe ìbínú Ọlọ́run ni gbogbo ẹni tí máa ń dánrú ẹwọ wá àmọ́ ìtàdí ti tiẹ̀ ń wí èyí tẹ̀yìn ṣe ń tiẹ̀ burú àmọ́ eléyìí náà burú ìyàwó ojú ọ̀nà tọrọ wọn ti wọ kẹrin ní ṣẹlẹ̀ lónìí tá à ń gbọ́ ẹlòmí ò fi mọ́tò tán mọ́ mi ẹlòmí ò fowó tán ó sì ti mọ̀ pé wọ́n ti fi fún ẹnìkan gbogbo eléyìí mùsùlùmí ti ń bá ń dán wò èyí mùsùlùmí gidi gbọ́ntà anabu muhammad sallallahu alayhi wa sallam wi anabi ni la ala khutubati akhihi ọ gbọ́dọ̀ tún lọ kọnu síbi tẹnìkan ti fẹ́ yàwó kó ìpẹrù yàwó ni wọn wà ló wù ọ wá tiẹ̀ síwájú ẹwù bí sẹrí àti ń ṣe gbogbo nítorí pé tá a bá mú lò kò ní sọta kò ní síbínú ara ẹni. nínú fíkìrì hadithi yìí ní láwùjọ yìí pé kéèyàn ọmọ tún kẹnu sóbìnrin tẹnìkan ti ń fẹ́ ẹ mọ̀ kí mo ní kí èsì kó ti fẹ́ délé òun lọ́wọ́ àgbà káwọn àfọ̀ ṣe àlàyé wọ́n ní irú kéèsì yìí a lè rí bí ọ̀nà mẹ́rin tí e sì ṣe gbé gbogbo ẹ̀ lè wọ̀ ká mọ̀ èyí tá nábì ṣe ní èèwọ̀ àkọ́kọ́ wọ́n ní ẹnìkan lọ tọrọ ọmọbìnrin kan kakọ́ gbọ́ yín náà ó gbọ́ ẹ̀ ń pàdé ara yín bì kan ń fi ọ̀wọ́ náà fẹ́ mi ń èyí wọn ṣe kétíba nù sẹ̀ríà o ìgbà ìbó rí mi pé ntí máa lọ wọn èyí wọn ò pé kọ́ máa fẹ́ ẹ̀ bọ́ba fẹ́ fẹ́ níta nàbí wí ni pé àlá kẹtùbátì àfi níta sì ń pè ní kẹtùbà pé ọ sọ̀rọ̀ pé wọ́n fẹ́ nu sẹ̀ríà àwọn òbí rẹ̀ lọ́ba sọ ọmọbìnrin èéfi rẹ̀ lọ́kọ àǹtí ọmọbìnrin èéfọmọbìnrin lọ́kọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ṣẹlẹ̀ lónìí ń gbọ́dọ̀ àǹtí rẹ̀ kan lẹ́kọ̀ọ́ ń gbọ́ òun náà ni ọ̀ fi lọ́kọ tó wù ú èèwọ̀ ni ó wà nù hadithi kan pé obìnrin tí ń bá ń fi rẹ̀ obìnrin alágbèrè ni kódà ìyá ọmọ kì í dá fọmọ lọ́kọ wọn lè jọ dámọ̀ràn pẹ̀lú bàbá rẹ̀ bàbá ọmọ lọ́làṣẹ pé mo fọwọ́ sí i mo fi fún ọ bí ó bá sì sí bàbá ọmọ mọ́ ọ kó àwọn tó kàn bí sẹ̀rí àti tó kì í báwa ti ń tó nílẹ̀ Yorùbá lónìí o torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Ọlọ́run à lè bò ó a sì le pé nítorí pé yẹn ó bínú káwá wá bínú tọlọ́hún èèyàn ni ó yà bínú ọ̀pọ̀lọpọ̀ ń tí àwa ń kà kún àṣà ni àṣà tó bá ti takò tọlọ́hún ó ká ju àṣà náà lẹ̀ àṣà tí sẹ̀rí àfaramọ́ ni pé àṣà yìí ò níbi kankan tó fi takò tọlọ́hún bí ẹnìkan ní lánàá bóyá òun náà bẹ̀yìn àyà mẹ́kẹ́ sọ̀rọ̀ àṣírí níjẹta pé òun fẹ́ fẹ́yàwó mú ẹni o mú owó ọmọlé owó mìíràn àṣàléyìn kọ̀tàkó kankan nù sẹ̀ríà lọ fún wọn gbogbo àṣà tí ó bá ti tako sẹ̀ríà sẹ̀ríà ọkọ̀ o àmásà tó bá ti lè tako sẹ̀ríà èèwọ̀ ni àwa gbọ́dọ̀ torí pé ẹnìkan ó bínú káwa mọ́kùnlá kọ́lọ́hún ó bínú kódà ibi tí mò ń lọ ni pé lọ́pọ̀lọpọ̀ gbàlá máa gbọ́ bàbá tó bí máa ń bẹ̀ ńlẹ̀ àmọ́ lẹ́gbọ̀n ọkùnrin ẹ̀gbọ́n yìí ni wọ́n máa wá pàṣẹ pé gbégilọ́ kan jẹ́ mbẹ́ ah, ọkàn o kọ́dà bọ́jẹ́ pé òun làbúrò ebó òun ló bí ọmọ rẹ̀ bí sẹ̀rí àti tónù bí bàbá ọmọ bá ń bẹ àṣẹ afiọ́lọ́ kò sí lọ́wọ́ ẹ̀gbọ́n bàbá kọ́dà kò sí lọ́wọ́ bàbá bàbá àbí ọ̀tán bàbá ń bẹ kọ̀ọ̀kan kínni kọ̀ọ̀kan bàbá bàbá ẹ lè fún mọ̀ràn ẹ lè pe n ta fẹ́ ni a má ṣe mọ̀fọ́mọ̀ mi lọ́kọ tí bàbá tó bí ma bá ń bẹ láyé ṣẹ̀ríà lọ́hùn lónìí òfin ọlọ́run ni kò sí fọwọ́ kò sí dọwọ́ bò báwa bá wa kan tó takò àṣàhùn la tẹríba fún ọ̀rọ̀ tọlọ́hùn a gbọ́dọ̀ máa tẹrí ọ̀rọ̀ ọlọ́run bá fáṣà ẹ̀gbọ́n ni nkankan ni tó bí ma bá ti wà láyé ìwọ́tọ́ tọrọ ọmọ náà ọ̀dọ̀ rẹ̀ ni ọ lọ òun lọ́wọ́ a lè pe ẹni ọba wù sẹ̀rí àwa ṣe ń rọrùn pé bàbá wa lè ṣe kíni ó lè ṣe tawkil táwa ti sẹ̀rí àfún ó lè delegate ẹ̀ kọ́ wa gba ẹ lọ bá bọ̀dá mi ti ń bẹ̀ ń bí báyìí sẹ́mi pé yín yàtọ̀ àmọ́ kọ́ra àwọn ti parí ètò ń bò mí bàbá ọmọ gan òní bó sì fẹ́ dá sí gan gbẹ́rẹ́ dákẹ́ wọ́n bímọ kan ó bímọ o ní ti sẹ̀rí àtọ̀ lọ́hùn kìí sọ̀rọ̀ ẹ̀rín ní ti ń ṣẹlẹ̀ láwùjọ wa ni ní sẹ̀rí àtọ̀ lọ́hùn o àfi tí òbí ọba bàbá ọmọ tí ọba sí mọ́ ẹ̀hẹ́ àmọ́ wa wò ta ló tún kàn irú bàbá bàbá tí mo wí òun bàbá yìí pé bàbá bàbá ń bẹ òun ló tún súnmọ́ nígbà bàbá ọba sí mọ́ ni o bí ọba tún sí bàbá bàbá mọ́ náà ni ó tó wá kan èmi lẹ̀gbọ́n rẹ̀ èmi làbúrò rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa báyìí. Uh, níta ń xetiba la fi yà lọ bẹ̀ yẹn xetiba kíṣẹ̀rí o tó gbà pọ̀ ń fẹ́ ọmọ yìí àwọn òbí rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ ti ṣe kínní wọ́n gbọ́dọ̀ ti mọ̀ sí o àmọ́ n ti ń ba sọ̀rọ̀ n àbí n ti ń sọ fáǹtì rẹ̀ gbogbo yìí wọn ọwọ́ sun wọn kankan nínú ṣẹ̀ríà tọ́ba ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́lọ́nà mẹ́rin làwọn àfáà lọ́wọ́ á lè ẹni yìí ti wá ṣe xetiba ti ṣẹ̀ríà fẹ́ ọ̀nà ti ṣẹ̀ríà fẹ́ ọ̀tọ̀ ó ti ṣe kínní ó ti tọ́ wọ́n ní bí ọ̀nà mẹ́rin la lè wá ronú tó lè gbà ṣẹlẹ̀ ẹ má kí wọ́n sọ fún un pé ẹ padà wá ẹ pé yorùbá ní mùjámálà púpọ̀ yorùbá ò ní pé kò sí ẹ àmọ́ wọn lọ́nà tí wọ́n fi sọ pé kò sí ìyẹn bá ní wọ́n fún un ní nǹkan inú ẹ̀yà tí ẹ fẹ́ la ọ̀rọ̀ mẹ́lẹ̀ ní yorùbá àmọ́ wàá fi dá wàhálà lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà níbi àìtètè sọ ọ̀rọ̀ síbi ọ̀rọ̀ lọ. níjọ́ wọn bá ti ń wí fún yẹn pé ẹ padà wá níjọ́ ah, oníkà padà wá ọba yà á máa ránṣẹ́ sí yín ah, kò sí ọmọ nù ah, ebi yorùbá kan náà gbogbo wa tọ́ba ti di bẹ́ẹ̀ kò sí kíni kò sọ bí wọ́n bá gbọ́rù yìí wọn bá ọba lọ kọnu sí wọn pé wọ́n fi ọmọ òun kò ní láì fi kò sí kíni kò sí láì fi ń bẹ́ẹ̀ ni mo fi ní ká tó gbà pé xetiba àwọn òbí ni wọ́n ti fọwọ́ sí i àmẹ́lẹ́ yìí kọ̀ láfọwọ́ sí wọn nu kọ́dà indirectly wọn làwọn fọwọ́ sí nu ẹni nìyẹn nínú ọ̀nà míì <clears throat> ẹnìkan a gbọ́ pé lápẹjù irú ìlú tiwa ń bí yìí tààfin máa mọ̀ pé wọ́n fọwọ́ sí wọn ni wọ́n múwe lọ àbí nírú Ìlọrin yàn wọ́n ti múwe lọ wọ́n ti ṣe gbogbo rẹ̀ ńgbọ́ bá tún yá ni wọn bá rí ọmọkùnrin yìí kọ́ wá mọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ wá gbé olóhùn ọ̀fẹ́ mọ́ tọ́ba tún ti dì báwọn náà ìwọlé lọ́ọ́ fẹ́ èyí wọn ò sí nu pé òun fẹ́ obìnrin tí ẹnìkan fẹ́ òun ti ní òun ọ̀fẹ́ mọ́ mo rò pé ó ti yé ẹ̀kẹta kọ́dà àwọn àlùfáà ní tọ́ba ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ra wọn yé dé bẹ́ẹ̀ tẹ́nì yìí bóyá òun ti ní lánìyàn tẹ́lẹ̀ pé ọmọ yìí ló wù ú lòún fẹ́ fẹ́ kọ́ wa mọ̀ òun létí tẹ́ni yìí fi gbáwájú ọmọ yìí sì wù púpọ̀ ọ wá lọ bá arákùnrin yìí ọ sọ àwọn àdí pé ah, kọ́lá láti gbà báyìí ní ti ń ẹ̀mí ọ̀kan tètè ní nǹkan ah, òun á ní a ah, kò lé tó bá wọn lọ́dọ̀ lọ́dọ̀ tèmi tọ́ba fi rí bẹ́ẹ̀ náà èyàn olùsẹ̀ríà bọ̀ bọ́yé ẹnìkejì tí o ti sọ tẹ́lẹ̀ tó ẹsẹ̀ wá lọ nígbà tó ti gbà yọ̀ǹda ẹni tí ó gbọ́ pé wọ́n ti múwèé fún tẹ́lẹ̀ pé olóhùn ọ̀fẹ́ mọ́ gbogbo àwọn eléyìí kò sí kínni kò sí nǹkan kan tó kọlu ní òfin sẹ̀ríà èyí tó wá kọlu sẹ̀ríà ni pé mẹ́tẹ̀ẹ̀ta yóò sí mbẹ́ wọn pa wọn ò òun náà kó wọn ọ̀fẹ́ òsì lọ́ọ́ bá a yọ̀ǹda fún ọ bẹ́ẹ̀ yẹn bá tún lọ kọnu sírú obìnrin bẹ́ẹ̀ àbọ̀ lọ bá àwọn òbí rẹ̀ èèwọ̀ ni wọ́n fún ọ wọn ò fún ọ èèwọ̀ ni ìtumọ̀ hadith anabinu sallallahu alayhi wa sallam la yaktubu rajulu awala yaktubu ala khutbati akhihi wala tas'al maratu talaqa ukhtiha litakfa'a ma fi ina'iha allahu akbar àwọn obìnrin ló ní eléyìí ẹ pé jumla ta kàbí fọ́ ilé yìí àwọn ọkùnrin ló anabi kì í fari apá kan kọ́ da apá kan sí sallallahu alaihi wasallam lẹ́sẹ̀kẹsẹ̀ la anabi ti wá sọ ìtọ́ jẹ́ tàwọn obìnrin náà tí ọ̀kan ọkùnrin ẹ̀yin obìnrin anabi wa muhammad sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ o yẹn bá sì fẹ́ ṣe oríire àfikọ́ tẹ̀lé anabi gbogbo fẹ́ẹ́nu gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ júlẹ̀ fún anabi ni sallallahu alaihi anabi ní èèwọ̀ ni obìnrin kan gbọ́dọ̀ sọ fún ọkùnrin pé kọkọ ìyàwó lé rẹ̀ lẹ̀ anabi ní la tas'alil mar'a talaqa ukhtiha ẹ wo bá anabi ti pè sallallahu alaihi wasallam anabi ní ọ gbọ́dọ̀ pé wọn kọ ọmọ ìyá rẹ̀ lẹ̀ ọmọ ìyá nìyí òun ni pé gbogbo ẹ̀yin ọmọbìnrin lónìí àṣàkáṣà tó dáyé pé a ah, òun ò lè fẹ́ni tó ti níyàwó ọkùnrin míì náà sì wá ọgọdẹ bẹ́ẹ̀ kò kò kún lá òfin Ọlọ́run kò kún lá àbínú Ọlọ́run ìyàwó tí ilé ọsẹ lẹsẹ kankan o gbà sọ fẹ kọ lọ ni tọba ṣe pé yìí ò ní yọ lọ bẹ́ẹ̀ bá dánrú ẹ wò méjèèjì ẹ lòfin pàtàkì jùlọ obìnrin tó tó initiate yẹ òun là nàbì fífi ló fi dáko ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ sallallahu sallam obìnrin ò pé kọ́kọ́ kọ ọmọ ìyá àwọn olóbìnrin ọmọ ìyá ni gbogbo bó ti lè wù kọjẹ ẹ wo bá anabi ti júwe rẹ̀ sọlọ sọlọ anabi ni lè takfa àmàfi iná ìhà kó o sì wá da oúnjẹ inú abọ́ tiẹ̀ nù ẹ wo bá anabi ti bó ti wí fún wa lọ́nà tí ó gbà yéèyàn ìgbà tó rí tí òun gbóúnjẹ lọ́wọ́ tó fẹ́ máa jẹun o sì wá oyé oúnjẹ tiẹ̀ dànù èèwọ̀ ni o ẹ dákun gbogbo ẹ̀yin obìnrin àtobìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ àbẹ́yìí tí ń ti ń bẹ ńlé náà tọ́ba ti wá rí pọ́kọ́ ti kó sí òun lọ́wọ́ kò sí àṣẹ tí ò lè pa pé òun ò lè òun ọ̀tí ẹ̀lẹ́ àwọn ọ̀tí ẹ̀lẹ́ gbé mọ́ni àwọn ọ̀tí ẹ̀lẹ́ à èèwọ̀ nínú ṣẹ̀ríà o ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam obìnrin ò gbọ́dọ̀ sọ fún ọkùnrin kan pé kọ́kọ́ yàwó bọ́bá si, jẹ bọ́bá jẹ́ ìyáálé náà ló wí bẹ́ẹ̀ pé wọ́n kọ́ ìyàwó lẹ̀ èèwọ̀ ni gbogbo ni gbogbo obìnrin kò gbọdọ̀ sọ fọkùnrin pé kọ obìnrin kan lẹ̀ anabi ló ṣe é léwọ̀ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam tọ́ba wa rí bẹ́ẹ̀ ara ń tí tí ó wọnú fíkì hadithi yìí àwọn obìnrin tí wọ́n wá jọ wà nílé ọkọ kò pé kí ọkọ kọ̀ lẹ̀ àmọ́ kò jẹ́ kọ́kọ́ jẹ́ ọkọ fún mọ́ sẹ̀rí ọ̀faramẹ́lẹ̀ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ní nítorí ìfẹ́ burúkú tí ọba sẹ̀rí àmọ́ ni ó ti lò pé òun fẹ́ràn obìnrin kan èkejì kò ní kọ́ o àmọ́ kan wà ń lé bíi bíi gẹrẹwu ni kọ́dà yọ wà lọ rẹ́ǹtì ilé fún un lọ́nbì kan tó jìnnà bàbá aráyè lẹ́ẹ̀kan lóṣù kọ́dà yóò tún yọ lọ ní ìyàwó tilé ọ̀gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́ọ̀bẹ gbogbo ẹni tí ń bá ń dánrú ẹ̀ wò ìbínú ọlọ́run ni wà o kò bá a mú rárá obìnrin ò gbọ́dọ̀ initiate ẹ ìwọ ọkùnrin náà ò dáhùn bàbá pè ọ sí irú bẹ́ẹ̀ nípa báyìí lọ́nà méjèèjì àbí pé yóò ní kọ́ yẹnyẹn ni àbí kò tiẹ̀ ní kọ́ àmọ́ kò ní jẹ́ kíkọ́ kò sì ní jójúlówó ìyàwó gbogbo obìnrin tí ń bá ń ṣe bẹ́ẹ̀ kó bẹ̀rù ọlọ́run kóun náà ò fi rora rẹ̀ wò bọ́ba ìpò òun náà nírú ẹ̀ kángun sí àbí kò fi ro ọmọ tó bínú wò bí ọ̀nà bímọ bọ́mọ òun bá dàgbà kóbìnrin kan sọ bẹ́ẹ̀ pé wọ́n wọ́n pa òun náà tì gbogbo àwọn àrùn wọ̀nyí ló kún àwùjọ wa kọ́lọ́n kó wò wá san bẹ́ẹ̀ ni kọ́lọ́n kó máa sàṣàánú wa nípa báyìí eléyìí ni hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ti alimami abu huraira radiyallahu ta'ala anhu ti yọgbà wa pẹ̀lú hadith abi huraira yìí alhamdulilayi. Ah, àti ìparí hadithu báàbù ṣuruti fil bay'i á wà mẹ́nu lé báàbù mi báyìí insha allah ta'ala báàbù tọkàn ni báàbù riba was-sarf báàbù riba ọ̀rọ̀ nípa rìbá àti sọ́rùfù sọ́rùfù ti onínáhù kọ́ o. Aranti àmọ́ wínú sẹ́rí pé tọ́ba yìí pé nù language ni eh? grammar alárúbáwá bí wọn bá dà kọ sọ́rùfù àmọ́ rẹ̀ ti fún àlàyé fún olù àbí àmọ́ bí wọn bá dà kọ sọ́rùfù nù fíkíwù ọ̀tọ̀ ní táwọn ń wí o gbogbo fanu kọ̀ọ̀kan lónìí tí wọ́n ń pè kíni ni wọ́n ń pè nǹkan kọ̀ọ̀kan àwọn náwó oní táwọn ó pè kábàrù àbí bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn aládìísì ọ̀tọ̀ ní kábàrù lọ́dọ̀ tiwọn. bákan náà nílé yìí náà asọ́rùfù nínú fíkíwù ẹgbẹ́ kí ni tuma rẹ̀ ẹ́ bèrè de change <laughs> àwọn tí ń sẹ́wó tí ń jẹ́ sọ́rùfù nù ìfi owó kan gba owó mi tí ń jẹ́ sọ́rùfù nínú fíkíwù kìí ṣe sọ́rùfù fún àlàyé fún olù asọ́rùfù nínú fíkíwù òun ni kí ni irú àwọn bèrè de change. àbí ẹni tí ọ̀tí ẹ̀ ṣe bìrì de chẹ́ǹjì náà ti ń sẹ́tì ẹ̀ lábẹ́lé náà gbogbo béèyàn bá ti ń fẹ́ nìkan lówó kan tí ń fi ń gba irú owó mi lápèjúwe ń ṣe náírà ń fi ń gba dọ́là àbí ń ṣe rìálì ń fi ń gba náírà àbí sọ́rùfù lè ṣẹlẹ̀ nínú ojú owó kan gan fúnra rẹ̀ lọ́nà wo ń ṣe owó pépà ń fi ń gba owó. Owó sílè sílè àbí coins bí kọ́bọ̀ bí nǹkan tí ẹ̀ sí mọ́ nàìjíríà nísìnyí abókú. èyí ń ná ìdájọ́ sọ́rùfù ń bẹ fún nínú sẹ̀ríà kò sí ní tí islam ọ̀dá sí kọ́dà bọ́ bá máa ṣẹ́wó ó ní òfin tó gbọ́dọ̀ tẹ̀lé tó bá mọ̀ pé mùsùlùmí gidi ni ọ́ ọ̀rọ̀ nípa rẹ̀ ní báàbù eléyìí báàbù rìbá wọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa rìbá gbogbo alamọ̀tí ń jẹ́ rìbá àbí owó èlé naam ẹẹ àmọ́ ká tó bẹ̀rẹ̀ báàbù yìí ẹ jẹ́ kí n fún yín lára nǹkan kan ẹ wò gbà tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kìtàbù albẹ́yì kìtàbù albẹ́yì ọ̀rọ̀ nípa kínni títà ríra ọjà ó ti tó sùn mélòó báyìí mo rántí pé ká tó ṣe hajj ni àbí at least abáàbù kéré nísìnyí ó tó sùn márùn àwa ti mẹ́nu bọ̀rọ̀ ẹ wo gbóńtà ti ń kábọ̀ ntí mo fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ bí islam ṣe kún tó bí wọn bá ní ọ̀rọ̀ títà rírọ ọjà ẹ eh, bọkàn ní amẹjẹ rìbá náà ni rìbá nìkan lòún rò pé sẹrí àkọ ọmọ pé njẹ ń bẹ lẹ́yìn ẹfà ó jèjì lọ ẹ wo láti gbà tá a ti bẹ̀rẹ̀ láti bí oṣù márùn kódà kéwò tí kan ọ̀rọ̀ rìbá ẹ sì wà ìmẹyẹ àwọn òwò téèyàn gbọ́dọ̀ ṣe tá a ti kà sẹ́yìn eléyìí ni ká pe àkíyèsí wa gbogbo àwa tá à ṣe islamic cooperative eh, èrò dáadáa lẹni gbogbo ẹni tí ń ṣẹgbẹ́ alájẹsẹ́kù pé kò ní ṣèlè ń bi tiwa àbí islamic cooperative àbáwọn tí wọ́n ń ṣe islamic banking pé kò ní í ṣèlè ń bi tiwa ọ̀pọ̀lọpọ̀ wọn máa sì gbọ́ wọn máa rò pé ntọ́ cooperative di islamic nìkan ní májẹ̀rìbá wọ́n máa wá jẹun tó ju rìbá lọ. ẹ wo àwọn ru ọjà tá a ti ń kà sẹ́yìn yìí lè máa wá kó sínú ẹ̀ wọ́n tiẹ̀ ń kó sínú ẹ̀ sì máa ní ni ẹ dákun sọ ìsìlámíkì ẹ àpàkíyèsí ara wa ẹ̀yin náà wo ohun tí àfa Al-Maqdisi ń bì àyìnbáyé àwọn àhàdíìsì oríṣiríṣi ìdájọ́ láti kà sẹ́yìn lọ́sẹ̀sẹ̀ wàá rìbá pé kí rìbá ó ń lọ́lọ́run kọ́ ń pa títà ríra ọjà kéèyàn wá di lọ́dọ̀ àwọn àlùfáà súnà gbogbo ìdájọ́ tó rò mọ́ irú ọjà wo ló léra irú èwo ló léra kìí ṣe pọ̀rọ̀ rìbá nìkan o eléyìí tí a fẹ́ pàkíyèsí wa nìyẹn. náà báàbò rìbá wà sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa rìbá àti ìfowókan pààrọ̀ omi. عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب ربا إلا هاء وهاء والفضة بالفضة ربا إلا هاء وهاء والبر بالبر ربا إلا هاء وهاء والشعير بالشعير ربا إلا هاء وهاء ọ̀rọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam tí ọ̀gá wa umar bin khattab amirul mu'minin radiyallahu anhu tó gbà wá. ọ̀rọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam ní azahabu bi zahabi káfi góòlù gba góòlù kéèyàn fi kíni kó fi góòlù gba góòlù mo ti rán wa létí lọ́pọ̀lọpọ̀ pé láyé anabu muhammad sallallahu alayhi wa sallam owó kíni wọ́n ná owó góòlì àbí silva náà kéèyàn ó fi góòlì pààrọ̀ góòlì anabi ní rìbá ni ilà ha an àyàfi tó bá jẹ́ pé góòlù ní ẹ̀yin náà gbà yadan bi yadin lẹ́sẹ̀ kan náà ìtumọ̀ ha an wà ha an nù. No tí ò ní sí pé ìwọ gba góòlù tiẹ lónìí ọwọ padà alọ́la ẹ wá gba iye gíráàmù báyìí kò bá a mu rìbá nù. wal-fiddatu bil-fidda kọ́dà bó ṣe pé sílvà náà ni anabi ní bàbá ti di pa n fi sílvà gba sílvà mi tí ó jẹ́ pé lójú ẹsẹ̀ ló ń kálukú gbanti ọlẹ́tọ̀ sí anabi ní rìbá ni sallallahu alaihi wasallam bákan náà ni al-burru oúnjẹ tí wọ́n jẹ lójú ayé anabi sallallahu alaihi wasallam bíi jéró òun ni burru bíi kọ́mḥù wọn ni bíi wheat tí wọ́n fi ń ṣe búrẹ́dì àti nkankan anabi ni bẹ́ẹ̀ yẹn bá fi gbara wọn náà tí èsì pé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin ẹgbà ẹmu wa anabi ni rìbá ni kọ́dà bí ọ̀jẹ́ yìí bọ́ba jẹ́ kínní aṣàìrú bí ṣàìr ẹ̀mí ni bí àgbàdo ni bí ọkà bàbà ni gbogbo nǹkan horo bẹ́ẹ̀ tọ́ba ti jẹ́ pé kèé pé ń gbà ìwọ náà mu wa lẹ́sẹ̀kẹsẹ̀ anabi ni kínní rìbá ni sallallahu alaihi wasallam kíni tí anabi ń sọ fún wa ń bí sallallahu alaihi wasallam òun ni pé rìbá rìbá tá à ń wí rìbá pín sórí sí méjì rìbá rìbá rìbá n ti ń jówó èlé torí pọ̀pọ̀lọpọ̀ ń tí èsì rìbá làwọn èèyàn ń pè ń rìbá lónìí ẹ lórí rédíò káì má gba rìbá owó ẹ̀yìn wọ́n ń pè yíwọn kì í ṣe rìbá ṣẹ̀rí àpè owó ẹ̀yìn ní ríṣùà torí bẹ́ẹ̀ ká má máa dà pọ̀ ń jẹ́ kí ìdájọ́ rìbọ́ máa dàrú máwọn èèyàn lójú lónìí owó ẹ̀yìn yìí ṣe kínni kìí ṣe rìbá àmọ́ màá yá kan náà làwọn méjèèjì èèwọ̀ làwọn méjèèjì àmọ́ bàbá ní rìbá ń ti ń jẹ́ rìbá ọ̀nà méjì ló pín sí. rìbá alákọ̀ọ́kọ́ là ń pè ní rìbá ànàsíà rìbá ànàsíà rìbá ẹlẹ́ẹ̀kejì ní rìbá alifaduli riba al-fadli wa riba an-nasi'a ìran riba méjì náà nù ìtumọ̀ ní riba an-nasi'a ni pé riba tí ó ṣe pé ọ̀kan nù ọjà méjèèjì ò tí ì délẹ̀ irú èyí tá nàbì wí gbogbo hadith alakọkọ hadith Umar ibn al-Khattab ń tọ́ka sí ojú ọ̀nà riba kan péré tá ń pè ní riba an òun ni bàbá wò bàbá ní èlé táwa máa túmọ̀ owó èlé ó lè má jèlé kó jẹ́ rìbá tí ó bá ti ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ bó ti gbé tiẹ̀ wá níwọ náà ṣe kíni ló gbé e fún rìbá ń ṣẹ̀rí àpè rìbá ànàsíà òun lànà bíbí sọ pé sọ̀rọ̀ sọ́lọ̀m ilà ha an wà ha an rìbá ẹlẹ́ẹ̀kejì òun lọ́kàn nu hadithu tá a kà yìí òun là ń pè ní riba alifadule riba ti èlé riba ti kíni èlé bọ̀dùkásá làyè riba nasi àyè torí pé òun gan nípìnlẹ̀ riba riba nasi àgàn ní kíni òun nípìnlẹ̀ riba kótó dùkú anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam dé nínú tàn riba táwọn èèyàn ń jẹ bí ẹnìkan bá bí wọn bá ra ọjà lọ́dọ̀ ara wọn abẹ́nìkan jẹ nìkan lówó ó ti wá ní pé iye baba yìí lọ́ọ́ da owó yìí padà àbí lọ́ọ́ sanwó ọjà yìí gbogbo yìí wọn ò tí ì burú o tọ́ra ti sọ fúnra wa pé oríṣi ọ̀nà mẹ́rin lọ́jà ọjà rí owó rè oríṣi kan ni ọjà ní owó ń bọ̀ oríṣi kejì nu owó ní ọjà fẹ́ dé oríṣi kẹta nu oríṣi kẹrin ni kíni kò sówó kọ̀ sọ́jà gbogbo ẹ̀ láti ṣàlàyé fúnra wa mẹ́tẹ̀ẹ̀ta àtàkọ́kọ́ yìí kò sí tó burú mbẹ́ bẹ́ẹ̀ ọba ti kọlu nǹkan ní òfin ṣẹ̀ríà tọ́ba wa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́wa tó gbà tọ́ yẹ kí wọ́n gbowó tí ẹni tí ó gbowó bá wá dé tẹniyẹ ọba wa lówó wọ́n wà ní kò le so lówó ni wọ́n wà fún ní options méjì atarbi amtakdi ṣe olówó tó san nísìnyí àbí ká yí sí rìbá olówó tó san nísìn àbí ká sọ di kíni àtúrbì ká sọ di rìbá níbòmíì wọn ní zid wata ajal zid wata ajal ẹ̀rí pé tà kọ́kọ́ ẹni wọ́n fẹ́ gbowó ní òwì pé ṣé olówó nísìn àbí kí kó di rìbá kó fi nǹkan kan lé ìgbà míì bẹ tó ṣe pé ni ọ jẹ́wọ́ gan ni ọkọ̀ sọ bẹ́ẹ̀ rú èyí ń ṣẹlẹ̀ láyé lónìí òun sọ pé zid wata ajal fún mi ń gbà díẹ̀ sí i àmọ́ iye owó nǹkan san yín fi kún ó fi hàn pé tá a bá gbọ́ ọ̀rọ̀ iye dáadáa ojú kìíní ojú kejì rìbá ni ọ̀dà ní sẹ̀rí àkọ́ ẹ̀ mọ ẹni tí ń gbà ló pilẹ̀ owó rìbá ni abẹ́ni tí ó fún yàn ló pilẹ̀ owó rìbá òun ni kéèyàn fi mọ ọ̀rọ̀ kọ́rọ̀ ni kéèyàn mọ pé èmi ò sọ fún báńkì pé. Pe kó wọn fi interest lé àwọn ni wọn kàn fi lé gbogbo ojú ọ̀nà méjèèjì rìbá ni sẹ̀ríà kọ́ àtẹ̀yí tó jẹ́ pé ẹni ó fẹ́ sanwó ni ó gbé kalẹ̀ abẹ́ni tí ó gbowó ló ṣe kíni ló gbé kalẹ̀ rìbá méjèèjì rìbá nàṣí àyí òun là nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wá ṣàlàyé ń bi hadith alákọ̀ọ́kọ́ yìí tí ń fi hàn pé ní gbogbo àwọn nǹkan tá a nẹ́bi dákọ̀ yìí sallallahu alaihi àwa dákọ àdáhàbù wàlfẹ́dọ̀ ẹlòmíràn máa wá wò pé nbolówó wà ń bí nísìn owó ń bẹ ń bẹ o torí pé láyé anabi sallallahu alaihi wasallam kí ni wọ́n ná dáhàbù àti fẹ́dọ̀ òun náà wọ́n ń pè ní dínárì owó tí wọ́n bá mú látara dáhàbù wọ́n ń pè ní kíni dínárì èyí tí wọ́n bá mú látara fẹ́dọ̀ sílvà kí ni wọ́n ń pè é dírhámù ajẹ́ pé bọ́bá wa di lónìí báwọ̀ bá ná dínárù tá a ná díríhámù àṣà ná náírà ń kọ́ bọ̀ àbí bẹ́ẹ̀ bá sì lọ bòmíì náà tó nílùú èbó ni àwọn náà ná lamẹ́ríkà wọ́n ná dọ́là àti sẹ́ǹt bẹ́ẹ̀ dé saudi wọ́n ná rìálì àti hálálà bó ti rí gbogbo ayé lọ oríṣiríṣi méjì náà lówó máa jẹ́ ọ̀kan ó sì ju ọ̀kan lọ látọjú ayé anabi sallallahu alaihi wasallam dòní bó ti rí nù. No oníkéèyàn máa ma wá pé wọn kò dáko owó mbẹ owó náà nù o nítorí ó dúró nípò azahabu alifidọ lónìí ní nàìjíríà yìí zahabu ní náírà fidọ ní kíni kọ́bọ̀ kéèyàn tanra rẹ̀ nípa báyìí ká wá wo ọ̀nà wo ni rìbá ó gba owó abẹ́ fẹ́ owó ìwọ bóyá ń gbà ó ti wá pọ̀ lọ́wọ́ rẹ̀ ẹnìkan wá ní òun nídìí rẹ̀ àmọ́ òun fún ọ ní pépà owó pépà bọ́ba di pé ní ẹ̀yẹ kówó sílè kalẹ̀ lónìí ẹ padà wá gba náírà lọ́la sọ́ba mu kọ́ba mu níta nàbí wínú sallallahu alayhi wa sallam illa ha an wa ha an ọ̀rọ̀ yìí ò lè yé wa púpọ̀ àmọ́ kí n sọ lọ́nà tí ó gbà yé wa tọrẹ lomi ò tí ì fẹ́ rí reason fún un pé ah, ẹbí iye kan náà ni ó kó kó wa bọ̀tíbi tí ó ti hàn tọ́ba jẹ́ ni tí máa rìnrìn àjò jáde kọ́ra bí yẹn ń lọ kutọ́nu lásán tí ń lọ ra tòkun bọ̀ yọ ma ṣe owó sefa tẹ́ẹ̀fì gbọ́n tá nẹ́bí ń wíyé nu o sallallahu alaihi wasallam abẹ́ni tí ń lọ Mẹ́kà abọ́ ń lọ ìlú èbó ọ̀sà ṣẹ́ ọ̀sẹ̀ rìálì ìwọ wa mú owó náírà lọ́wọ́ lónìí ẹni tọ owó náírà tí mo ní ní two hundred thousand mo ní ẹ bá ń wo èlò ní ọ̀wọ́n ní sefa àbí àbí ríálì lápèjúwe mi ọmọ yìí wọ́n ń ta sefa o bóyá irú àmọ́ mo mọ̀ pé náírà máa jù lọ àbí bóyá irú two hundred thousand tiẹ̀ ń ó lè ti di mílíọ̀nù lọ́dọ̀ tiwọn pé dèdè mílíọ̀nù ni o a ọ̀wá ni ọ̀dà ẹ bá ń kó sẹ́fà àwọn ọba lọ́la kí n kàn á fún yín ní kí n kàn á fún yín ní two hundred thousand ni ní ti ń ṣẹlẹ̀ practically ni o bọ́ba wa dé lọ́la ìjọ wa dé torí pé lẹ́nu onísọ́la àwọn nǹkan méjì lè ṣẹlẹ̀ ìtì ẹ̀ máa ṣẹlẹ̀ ni nínú kí sẹ́fà tí wọ́n pè ní one million lánàá kó ti dè ló ó ti di nine hundred thousand lónìí àbí kó sì ti di one point one million ọ̀kan ṣẹlẹ̀ nù méjèèjì tọ́ ta ni ọ̀wá faramọ́ hmm? ntí sẹ̀rí ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ nù yọ padà wá já sí pé ẹnìkan jàǹbá ẹnìkan náà ni torí pé òfin sefa lé lọ́wọ́ látàná kóun náà ti rí ta kọ́ta níye tí bí a ti senu bàbá gba nítọ́ ìwọ ọ̀ra lọ́wọ́ rẹ̀ one million òun náà fi nǹkan díẹ̀ kún fáwọn tí ń lọ ra mọ́tò ń kú tọ́nu ńgbò tí wàá dọ̀la ó ti wàá fọ́ọ̀lù kọ́dà kò ní rí iye tí ọ̀sán fún wọ́n gbà mọ́ ìjọ wàá dé yà iye tẹ ṣèkínní wọn lánàá ó ti kó bẹ́ẹ̀ ó ti kó bó ebi ebi mo ní fọ́ọ̀nù ni ò fi bá a mú káfi gbọ́ yé gbogbo ntí sẹ̀rí àbá ní a máa ṣe ewu ni bẹ́ẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni gbogbo owó tá a bá fi ẹ̀ kéńjì ara wọn owó ní sèfà ní náírà ní ni kọ́dà láàrin ṣéjọ́ méjì mo pè é bẹ́ẹ̀ bá mọ bówó tí ń mọ lòkè tí mọ lọlẹ̀ láàrin wákàtí kan tí mo wí ilé ṣẹlẹ̀ láàrin wákàtí kan kọ́dà láàrin ìṣẹ́jú kan bóyá bó ti kó kalẹ̀ tán yóò wá pè wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀dá kò dé lónìí sìn wọ́n bá dé haa o ti o ti o ti o ti sàgbákò òun ti jù báwọn lọ haa ìmọ̀ ṣẹlẹ̀ dáadáa òun ni sẹ̀rí àfi gégi dínà rẹ̀ ha an wà ha an ha òun ní tiẹ̀ náà ni. èyí tí ó sì lọ ń pa owó ànábì dákọ jéró ọkà bàbà nkankan sàǹpọ̀ ọkà bàbà náà ní qualities àbí jéró náà yàtọ̀ òun ti rí jéró ti tòun tóun fẹ́ fi pààrọ̀ ìwọ́ wa lọ́dọ̀la ńgbà tí ó ti ọ̀dọ̀la ọba gbé jéró tí kòkòrò ti tó ti wà nù rẹ̀ ọwọ́ àgbè fún un ṣé yọ tẹ lọ́rùn àmọ́ ọba yìí pé ha án. wàhá àn ebi yóò rí ntí tí wọ́n gbé wá yóò sì rí tóun náà fẹ́ gbà bọ́ bá tẹ lọ́rùn ìtumọ̀ rìbá ànàsí ànìyẹ tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní kọ̀dá ìran rìbá ẹlẹ́ẹ̀kejì òun ni rìbá alifadili but inshallah ká sọ yẹn dijọ́ mẹ́jọ bí ibnillah níbi hadithu abi sa'id al-khudri òun la pè ní rìbá ti kíni tó ní èlé rìbá alifadilu hada wallahu a'lam. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ọmọ ya wa kan nínú. àníyàn kan pápẹ́ èèyàn lè lọ tọrọ tẹ́nìkan bá ti lọ tọrọ tó bá jẹ́ pé ẹni tó lọ tọrọ ẹ jẹ́ gẹ́fẹ̀rí ńkọ́ pé kí n ṣẹ̀rí àsọ lórí ẹ̀. ìṣẹ̀wọ̀n bẹ̀rẹ̀ tó ṣe pàtàkì náà alhamdulilayi. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ìbéèrè tó ń béèrè béèrè ni pé ọmọ obìnrin mùsùlùmí ń jẹ́ amina ah, khadija nkankan tá a sì mọ̀ pé ọmọ mùmíní ni wọ́n wá ní jọ́ọ̀nù tí wàá tọrọ rẹ̀ kọ́dà àwọn náà sì ti láwọn ti fi fún un ǹjẹ́ wọ abdullahi lè tún lọ naam thumma naam thumma naam kọ́dà bọ́ bá lọ́rú ẹ̀ ọlọ́run fún ládà ẹni kí ni di èèwọ̀ ní táwọn fẹ́ dán wò tẹ́lẹ̀ ń sẹ̀rí ọ̀farama sẹ̀rí ọ̀sẹ̀kínni ọ̀farama àmẹ́yìí tí ọjẹ́ wọ̀ tó gbọ́dọ̀ lọ opposite ẹ̀ lónìí abdullahi wa lóun fẹ́ fẹ́ rebeka. àwọn èèyàn Rebeka sì ti wọ́n ti fọwọ́ sí ìwọ Muhammadu ọgbọdọ tún lọpọ fẹfẹ Rebeka yìí mọ yàtọ̀ tí ń bẹ ń bẹ nù. ìbéèrè mi ni pé òbí ni pé kó yí ìjà yìí ṣẹlẹ̀ láàrin kan o kọ́ fẹ́ so ó ọkọ tó so wọ́n kọra wọn lẹ̀ so ó wá bímọ kan fún ọkọ tala ọkọ yẹn ìyẹn jọ so ibòmí tó tún ti wá padà lọ́kọ náà so ó padà bímọ sí ibẹ̀ yẹn náà so nígbà tó padà yá dé ọlọ́ọ̀ni ọlọ́jọ́ dé ìyá òun kú so àwọn yìí àwọn ọmọ yìí wọ́n á ń jà yìí pé àkọ́kọ́ tí ọkọ tó kọ́ nílà ọkọ yẹn òun tó pọ́n lòun ó gbé ìyá àwọn sọ́dọ̀ yìí pé ọ̀dọ̀ ọ̀hún ìyá àwọn sùn láti sìn so àwọn tòun náà lọ pé ọ̀dọ̀ àwọn náà ni so àwọn ọmọ yìí dẹ̀ ni mùsùlùmí náà ni àwọn méjèèjì aláwọ̀ kọ́nu bàbá àwọn méjì náà mùsùlùmí náà ni bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé ẹ̀dá nípa ọ̀rọ̀ pé à ń níyàwó so ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi tó jẹ́ bí àwọn bàbá wa pé tá a bá fẹ́ lọ tọrọ ìyàwó gẹ́gẹ́ bí àwàtà jẹ́ brọ́dà so àwọn míì ti tó yẹ pé kọ́dà àwọn àjẹ́ ọkọ rí irun gbọ̀n àbí ṣòkòtò yìí wọ́n lọ ní ẹ̀yìn so látà pé bóyá nǹkan kí kàtà gbé sáwọn obìnrin lẹ́nu so kò sí bẹ́ẹ̀ fọlọ́n bẹ́ẹ̀ anábì fún wọn wọn ò ní gbà so àdéhùn gbogbo àwọn tẹ́lẹ̀ ń bẹ lábẹ́ àwọn ènìyàn wọ́n ti gbọ́ yín àmọ́ òbí yìí nìkan tó jẹ́ bàbá ọmọ ẹgbẹ́ pé òun ló ní kíní òun nìkan ló ya tara rẹ̀ tí ó gbà so irú yẹn kí la bẹ́sẹ̀ lórí ẹ̀. alhamdulillah wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ẹ dákun ẹ dákun ìbéèrè tó ṣe pàtàkì ni àfa àbéèrè ọlọ́run san lẹ́sàn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ aha ee sẹ́rí ọlọ́run ó jẹ́ ká tẹ̀ lófin rẹ̀ ntí ọ̀yọ́ dájà alẹ́ ní dájà alẹ́ láàrin wọn ntí ọ̀yọ́ kí ọ dájà alẹ́ ni wọ́n gbaṣẹ́ ìtọ́ni láyé torí ń tàfà wí wẹ́rẹ́ yìí kọ́dà wọn lè máa sọ̀tá títí láéláé nítorí ẹ̀ nígbà tí wọn ò gbọ́ ntọ́lọ́ ní wọn ó ṣe tẹ́lẹ̀ àti ọ̀dọ́ yín ni ó sùn ni àti ọ̀dọ́ lámà yín ni ó sùn ni ibi sẹ̀ríà ni a máa sìnkú sí níbi tí gbogbo mùsùlùmí ń sùn irú èyí ń bí wọn bá ti ṣe é rí i pé kò sí gbogbo wàhálà ibìkan ni ó sùn ibìkan ni ó sùn yìí èyí ò ní kẹ́ ẹ sọ fún wọn pé gbogbo ń tẹ́ ìwúlẹ̀ ń jà sí i ntí ọ̀yẹ́ kó dìjà òun ni ń fa kínni ni ń fa ìjà àmọ́ nǹkan kan tí mo fẹ́ clear ń bẹ̀ yẹn ni mo fi béèrè pé sáwọn bàbá wọn ń bẹ́ẹ̀.

ọkọ ìyá ọkọ ìyá yìí ń bẹ ní láyé kò sì wá kan ọkọ yìí tó ti kú ní rẹ̀ wọ́n ti kọ́ra wọn orúkọ lómi náà tó wá dóńdó pé òun bí àkọ́bí rẹ̀ gbogbo ohun tí tí ọ̀ kàn yàn àfi ká béèrè bó ní ṣẹ̀ríà ìsìláàmù ti tó bí obìnrin bá kọ́kọ́ wà nílé ọkọ kan tí wọ́n sì ti kọ́ra wọn àbí ọlọ́jọ́ ló ṣe òpinya ní àárín wọn wọ́n ti yà wọn o ńgbọ́ bá ti lọ́ọ́ fẹ́ ọkọ mi kọ́lá bí òbí lọ fún ọkọ mi tọ́ lọ́ọ́ fẹ́ yìí ọkọ rẹ̀ lọ òun ló sì làṣẹ ní orí rẹ̀ nípa báyìí kó tó di báwọn ọmọ ọmọ wa wulẹ̀ bára wọn jà kọ̀ọ̀kan wọn bàbá tó kàn ní bàbá tó jọkọ ọ̀yá ní ẹlẹ́ẹ̀kejì yìí àti pé ìtọ́ tiẹ̀ parí gbogbo ẹ̀ ni pé kí wọ́n lọ sin ìyá síbi tí gbogbo mùsùlùmí ń sọ èyí ò ní ọ̀dà Allahu ta'ala alam ok nípa ti wípé bóyá òbí ọmọ obìnrin ó lè ṣe pé ìkórìíra ẹ̀sìn ni òfin fẹ́ fi ọmọ fún yàn ìbéèrè tó ṣe pàtàkì ni mo rò pé nítorí àfọ béèrè ni pé a ní tóbi ọmọ bá ń bẹ láyé kọ̀ọ̀kan ẹlòmíì o ìṣẹ̀rẹ́ àti tòun bóbi ọmọ bá ń bẹ láyé kò sí kínní kọ̀ọ̀kan ẹlòmíì àmọ́ nǹkan kan wá lè disqualify òbí kéjì ẹsẹ̀ nǹkan kan àwọn nǹkan tó pọ̀ for example ká tó kan ìbéèrè tààfà yìí ìyá mùsùlùmí ni àbádánwò bàbá di ìmọ̀ ọ̀fẹ́ ń kèfèrí àbóhùn padà di gbogbo ẹ̀ láńrí lónìí o ọlọ́run sì ní kọ́ ọmọ tẹ̀lé ìyá rẹ̀ ẹ́ ọmọ ń ṣe ìsìláàmù bí ìyá rẹ̀ pọ̀lọpọ̀ ẹ̀ láńrí là ń gbọ́ lónìí. ǹjẹ́ ọba di pé ní wọ́n wà yọ lọ́lé ọkọ sẹ́ni bàbá tí è ṣe mùsùlùmí yìí náà dìde pé òun lòun lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀sìn tí ọ̀pá wọn pọ̀ ni ó ti ṣe kí ni ó ti disqualify bàbá wọn ẹ̀dá kan ẹja gbọ́yé bàbá tó bá wà competent kò sẹ́ni tó lè gbà sẹ́yìn àmọ́ bàbá tóun náà bá ti ṣe nǹkan kan tí ó ti rí lẹ́sẹ̀ àhà ìṣẹ̀rí ọ̀tàrí ẹ̀ sọ̀rọ̀ yọ wà wòta ló tún kàn ara ẹ̀ náà ni wọlé yìí òbí tó bá pé ní kò rí nǹkan kan wípé òun òfin ló fọmọ fún un pé sunsun náà lọ́wọ́ àlọ́fẹ́ ṣé ọmọrun gbọ̀n lọ́wọ́ àlọ́fẹ́ in disqualify ara rẹ̀ nù in ṣe kí ni in disqualify ara rẹ̀ nù tọ́ra nàbì ní in ja'akum man tardawna dinahu wa khuluquhu fasawwiju in lam taf'alu takun fitnatun orí èyí ohun tá a bá rí bẹ́ẹ̀ àmọ́ kó tó di pé a bypass rẹ̀ tá a pa ti ìṣẹ̀rí ọ̀fọ̀rọ̀ ìfọmọlọ́kọ kò fi ṣeré rárá a gbọ́dọ̀ jẹ́ ọmọ implication tó ń ṣe yìí àwọn àfa àwọn bí màámu ní bí ẹjẹ wọn ṣàlàyé fún un pé tọ ẹ̀tọ́ rẹ̀ yóò bọmọ lọ́wọ́ o torí pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn lọ ń takò ntọ́ ń takò yìí ọ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ kà wá mọ̀ bàbá wa dúró lórí ntòdó òun àfi ọ́lẹ́ àlọ́ bá a ẹlòmíì tó bá kàn àmọ́ gbọ́dọ̀ débẹ̀ kìí ṣe pé nǹkan akàngbọ́n nǹkan kan ló kéré àbáro pé kò ní gbà àti wọ́n ń sáré náà bá ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ kò bá mu eléyìí ni ìdájọ́ ṣẹ̀ríà àmọ́ mọ̀ràn tí mi máa fún ẹ̀yin brothers àtẹ̀yin sisters ni pé ọlọ́run ní jẹ́ ríru kéèsì báyìí tí ó ṣe pé ní ìyàwó yóò ní lọ kí bàbá rẹ̀ láti ilé ọkọ rẹ̀ kódà kéèyàn mẹ́ta mẹ́ta rú rẹ̀ èèyàn wàá gbìyànjú pẹ̀lú àdúrà ẹ̀rọ awọ́sọ́lọ́run láwùkọ́ tó lè ṣègábà kọ́lọ́run ọ̀rọ̀ ọ̀run bàbá yìí lọ́kàn gbogbo ní tẹ̀yàn tó máa fi àpìlì sí yàn ẹ̀dá wò ẹ̀bùn wọn ní nǹkan ẹ̀bùn olówó tó tówó ẹ̀rọ àwọn èèyàn tó fẹ́ràn sí i tí ó fi fara mọ́ ìdájọ́ ṣẹ̀rí alájúkọ́ wíwọ kò sí kọ èyí wọn pé kí ìdájọ́ ṣẹ̀rí ọmọ wọ́ọ̀kì àmọ́ kéèyàn ọsán báwo àtìyàwó òun tí wọ́n gbádùn ayé wọn kódà kí ọmọbìnrin ọmọ lè torí bàbá mi ó dúró lórí pé kọ́dọ̀ òun ò sì gbọ́dọ̀ rí kọ́dà kò ní fẹ́ ríro <laughs> ọkọ̀ gan náà gbogbo èyí òun kì í mú pilẹ̀ tó dáa fún fámìlì lèmi fi máa advice pé gbogbo ọ̀nà ni kéèyàn ó gbìyànjú láwọn tí mo wí yìí ẹ̀fàdúà ẹ̀sàdúà ẹ̀bẹ̀ lọ́hùn kí lágbára ọlọ́run ọ̀ká Abu Hurairah ta ka hadithi rẹ̀ lónìí tẹ́ bá gbọ́ tán rẹ̀ Abu Hurairah ń tẹ̀lé anabi sallallahu alaihi wasallam mo ti súnmọ́ anabi tó ń ìyá rẹ̀ sì ń sọ̀tà anabi sallallahu alaihi wasallam nínú àwọn tí ó lágídí bí àwọn sáni gbà níyà tí wọ́n lè ràn kan pé ya Abu Hurairah hmm? tó pé nù ahadith anabi Muhammad sallallahu alaihi wasallam èyí tó gbà lọ́pọ̀ ó sì súnmọ́ anabi gan ọbẹ̀ lè máa sunlé anabi sallallahu alaihi wasallam torí wọ́n di pé ìṣe tábìlì sì tiẹ̀ báyìí fi pọ̀ ó nígbà tó wọ́n lórí àwọn àyàn bá lọ ọjà tí wọ́n lọ kínní òun bẹ lọ́kà nẹ́bí tó sallallahu alayhi wa sallam irú Abu Hurairah yìí nìyá rẹ̀ wá tẹ̀lé ànẹ́bí sallallahu alayhi wa sallam Abu Hurairah wá délé ńjọ kan ọwọ́ abá tí yà yìí ń ju ànẹ́bí lọ́wọ́ sallallahu alayhi wa sallam ah! ìyẹn lọ́wọ́ afọwọ́ kan Abu ah! àbọ̀ bá tiẹ̀ wá ń dákẹ́ wọ̀ yàtọ̀ gbóhùn tó máa gbọ́ lójú náà ó sì wọn bú anabi báyìí sallallahu alaihi wasallam àbúrò rẹ wá padà jáde ó kò nọlé wọn lọ wá sọkún bá anabi sallallahu alaihi wasallam kí ló ń fa anabi ń jọ náà ya rasulallah ud'u allaha an yahdiya umma abi hurayra ud'u allaha an yahdiya umma abi hurayra wa anabi tó gẹ wífọ́ náà ń bẹ́ẹ̀ kọ́fọ́ nàmà ya abu hurayra anabi ní sẹ́ńtọ́ bawa náà allahumma hadi umma abi hurayra anabi sì sàdúrà sallallahu alayhi wa sallam abu hurayra ní bóun ti ń padà wọlé kóun tó wọlé nìyá nígbó ńbọlọ ti ń bọ̀ ah, ti ń bọ̀ látọ̀dọ̀ muhammad náà nìyá tó ń fẹ́ wí fún ọ náà ni pé ashadu an la ilaha illallah wa anna muhammad rasul kò sí ti ọlọ́run lè ṣe so ẹ mọ apply irú àwọn nǹkan bẹ́ẹ̀ kó tó di báwa dà ságídí bí wọ́n kún ti ní o ti disqualify rẹ̀ ah kò dá wallahu ta'ala a'lam. ìbéèrè méjì náà ok máìkì kejì ò sí yẹn. ìbéèrè ni pé tí ẹnìkan ẹni tó ń ná ọjà lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ wá débi tó ti ń nájà yẹn wọ́n ti wá pọ̀jà yẹn nìyẹn kan wá rí i pé wọ́n ń ta níbòmí ní iye tó dínwó sí yẹn yẹn pé ṣé tí ọ̀rẹ́ bá sọ fún kí wọ́n tà ní iye báyìí níbo mi ṣe ń ṣe tàrọ́jìs gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé fún wa. kò sọ fún tani. kò sọ fún ọ̀rẹ́ tó ń lọ́jà rẹ lọ́wọ́. àhà ó pé ọ̀rẹ́ yìí ń ra ọjà lọ́wọ́ ọwá òun ti wá mọ̀ pé wọ́n ń tà ní iye bòmí kó wá ní òun ṣe nà sí hà fún ẹ ọba mu níbi wọ́n ti ń ta ọjà fúnra wọn lọ́wọ́ àìṣe nà sí hà fún yàn àfi bá rí i pé ọ̀fẹ́ yàn jẹ́ àmọ́ ọjà wọ́n ta ń ní hundred naira wọ́n ta ń ní one ten wọ́n ta ń one twenty nínú tọ́jà lè bá wa ní gbogbo yẹn òun ni níjọ́ táwọn kan wá bá nabi sallallahu alayhi sallam pé sa'ir lana ya rasulallah wa nabi gbé control price kalẹ̀ fún wa wọ́n wá bá nabi bẹ́ẹ̀ kọ́ control price pé ẹnì kan gbọ́dọ̀ tajà bí báyìí lọ anabi lè mẹ́kọ́ sallallahu alayhi sallam. anabi ilé mi ọ̀fẹ́ lálùkìyàmà kẹ́ni kan ó ní nǹkan kan pé ní òun lẹ́tọ́ kan lọ́rùn mi anabi ni kí ni náà àwọn èèyàn bí àsìkò ọlọ́run sí kátàjà eléyìí jẹ ten naira eléyìí jẹ fifteen naira eléyìí jẹ twenty naira ṣẹ̀rí ọkọ o tí ọba ti sí bi pé àyàn èèyàn jẹ ntí ò sí nú ọjà àní bẹ́ẹ̀ lò nípa báyìí ní kúkú irú màrà báwọn àmọ́ níbi tí tí wọ́n ti ń tajà arajà ẹ̀rọ ten naira five naira kọ́mọ fún burú mọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ àdúrà iná ọjọ́ tilẹ̀. sallallahu ala nabiyyina muhammadu wa alihi wa sahbihi ajma'in.